إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد أدعو بفن الله أطرى الصلاة فون أنبوى محمد صلى الله عليه وسلم أتما تسواج لوري دلك ولتن عمدة الأحكام أيتي الإمام عبد الغني المقدسي رحمه الله تعالى تي وكجو لتن رانبوى محمد صلى الله عليه وسلم نكبا ألمري السنوى èyí tí a ti ń gbé ẹyẹ̀wò láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn òun náà ni ọ̀rọ̀ nípa kátàkárà báàbù ṣuruti fil bi'i èyí tí a máa gbé ẹyẹ̀wò láàárọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ nípa májẹ̀mú ṣíṣe nípa kátàkárà májẹ̀mú nípa kátàkárà nǹkan tí kátàkárà ò lè ṣàfẹ́kù rẹ̀ ni gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a ti ti sẹ́yìn ó láwọn mọ́jẹ̀mú tí ọlọ́wọ́n ọba wa tó gbé kalẹ̀ fún wa nínú alukur'an karim bákan náà lórí àwọn muhammad sallallahu alayhi wa sallam àwọn mọ́jẹ̀mú wọ̀nyí ọ̀ràn yẹn ni ká pé wọn kátàkárà tí ò bá pé àwọn ọ̀ràn yẹn wọ̀nyí àbáwọn májẹ̀mú wọ̀nyí kátàkárà náà ò lálàáfíà lára nǹkan tí a ti síwájú òun ni pé ẹni tí ó fẹ́ ṣe kátàkárà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ẹ̀sìn fún yọ̀ǹda láti ṣe kátàkárà a sọ̀rọ̀ nípa ọmọdé láti ṣe kátàkárà rẹ̀ nípa pé eléyìí kò ń ṣe nǹkan tó lálàáfíà. La àfi tó bá ṣe pé nǹkan tó ṣe pé irú ẹgbẹ́ rẹ̀ lè ṣe kátàkárà ń pa àwọn nǹkan yẹn ọmọ tí ó ju bí ọmọ ọdún bíi márùn lọ àbí mẹ́fà kó gbé owó kó lóun fẹ́ lọ ra òun fẹ́ ra lé àbí òun fẹ́ ra mọ́tò àmọ̀ pẹ̀lú kátàkárà báyìí ó ju lẹ́vù rẹ̀ lọ ṣùgbọ́n kó lóun fẹ́ ra swíìtì òun fẹ́ ra bisikíìtì ẹni tó fẹ́ ta fún tó bá ta bisikíìtì àbó ta swíìtì fún eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ́ẹ̀ bákan náà ẹni tí ó fẹ́ ṣe kátàkárà ó gbọ́dọ̀ ẹni tó pé nǹkan tó fẹ́ ta òun lónìí àbí nǹkan tó fẹ́ fi ra nǹkan òun lónìí àbí ẹni tí ó ní nǹkan lónìí kó bá ń ta mọ́jẹ̀mú leléyìí mi kàn lè wọ ṣọ́ọ̀bù yẹn kan nísìnyí kí n wá mú nǹkan nu rẹ̀ kí ni mo fẹ́ ta èmi kọ́ mo ní nǹkan tí mo fẹ́ ta ẹni tó dẹ̀ ní kò fún mi yọ̀ǹda láti bá ń ta so tí n bá tarú nǹkan bẹ́ẹ̀ kátàkárà náà lálàáfíà torí pé nǹkan tí mi mọ̀ ń pa rẹ̀ tí ó ń ṣe mi mo ní òun ni tí mo lọ ta bákan náà ta fẹ́ ta ọgbọ̀rọ̀ jẹ́ nǹkan ta ní ìkápá láti lè dìlíva gbogbo tá a bá ti ní ìkápá àti dìlíva ẹ̀sìn ṣe mọ́jẹ̀mú fún apá àgbọ̀rọ̀ ta owó tí mo fẹ́ fi ra ọjà ọjà tí mo fẹ́ rà ọgbọ̀rọ̀ jẹ́ nǹkan tí ó jẹun tí a mọ̀ tí n bá ní mo fẹ́ ta nǹkankan tó ń bẹ nú five thousand naira òun náà bá lóun fẹ́ rà ìgbà tí n bá yọ jáde n bá yọ suwiti kan jáde yóò padà di àríyànjiyàn láàrin ara wa ẹ ṣe bí n tí mo sọ ni pé n tó bẹ nú àpò mi mo fẹ́ ta ah, àmúrúgbó máa tóbi jù báyìí lọ ni múrùbí à nǹkan báyìí báyìí báyìí ló máa wà nú àpò ẹni sùn tá ta gbọ́dọ̀ jẹ́ nǹkan tí yóò wà nù tá a nítorí ẹ̀fẹ́ fi ra nǹkan tí a fẹ́ tà náà ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí yóò wà nónù gbogbo àwọn nǹkan wọ̀nyí láti lè má kó wa sínú ìbára ẹni jà àti ìjòwò ara ẹni ní ọ̀nà ìrú ní ọ̀nà tí ó tọ́ eléyìí àti ṣàlàyé púpọ̀ lórí ẹ̀ kí la fẹ́ lò ó ní gbogbo àwọn kata kàkà ilẹ̀ ilẹ̀ àwọn afẹ́sìn ń pè ní ṣòro tòlbẹ́yì àwọn mọ́jẹ̀mú tí ẹ̀sìn gbé kalẹ̀ nípa kátàkárà ṣùgbọ́n yìí tí a fẹ́ gbéyàwó láàárọ̀ yìí òun ni àṣòro tó fèlbẹ̀ yìí eléyìí ni májẹ̀mú tí ìkánú àwọn èèyàn tí wọ́n fẹ́ bára wọn rajà tán fẹ́ ṣe kátàkárà fúnra wọn tán gbé kalẹ̀ fúnra wọn kò ń ṣọlọ́wọ́n ọba ló gbé kalẹ̀ fún wọn àwọn náà wò pé mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí tí màá bá ra nǹkan báyìí lọ́wọ́ o gbọ́dọ̀ fùfílì àwọn nǹkan báyìí ìpìlẹ̀ òun náà ni wípé mọ́jẹ̀mú tá a bá gbé kalẹ̀ fúnra wa kò sí nǹkan tó burú mbẹ́ lópin ìgbà tí o bá ti tako mọ́jẹ̀mú ọlọ́run tí o tako mọ́jẹ̀mú tí ẹ̀sìn gbé kalẹ̀ tó bá tako mọ́jẹ̀mú tẹ̀sìn gbé kalẹ̀ ntí àgbàdanu ni gẹ́gẹ́ bí mùsùlùmí tí ọ̀rọ̀ àlìkìyàmọ̀ rẹ̀ jẹ lógún kò gbọ́dọ̀ wo torí pé òun fẹ́ kó owó jọ ọjà tó fẹ́ ṣe kátàkárà tó fẹ́ ṣe ó dẹ̀ mọ̀ kó takò mọ́jẹ̀mú ọlọ́wọ́n ọba kó wá wò pé ah tá a bá ṣe bẹ́ẹ̀ àní méèkì owó yóò méèkì owó yẹn tọ́lọ́mbá ní yóò rí méèkì ṣùgbọ́n ìjẹ níyà rẹ̀ ń bẹ fún wájú ọlọ́wọ́n ọba tó bá dojọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́wọ́n bá dẹ̀ sọ fún wa pé wa iná dára láàkírà tààlà yẹ alhẹ́wà nù làwùkánù àlàmúnù alkiyama gangan ní ṣẹ̀mí tó bá ṣe kí wọ́n mọ̀ ni ẹni tó bá mọ̀ pé alkiyama ní ṣẹ̀mí kò ní máa jayé bí ìgbà tó ṣe pé ayé ò ní tán kò ní máa lùgbésí ayé rẹ̀ bí ẹni pé wọn mọ bẹ́ẹ̀ lọ gbére ni yóò padà kúrò ń bẹ́ẹ̀ yóò wá jábọ̀ fọlọ́wọn ọba subhanahu wa ta'ala nípa bó ń ṣe ṣe ilé ayé òun bó ń ṣe ṣe gbèsè ayé òun ìpìlẹ̀ òun náà ni pé àṣòro tó fi bẹ́ẹ̀ májẹ̀mú tí ìkànnú àwọn tó fẹ́ tajà fúnra wọn tán fẹ́ rajà lọ́wọ́ ara wọn májẹ̀mú tán bá ṣe ìpìlẹ̀ ni pé májẹ̀mú yẹn ó lálàáfíà ìpìlẹ̀ ni pé májẹ̀mú yẹn kò sí ní tó burú ń bẹ́ẹ̀ àfi tá a bá rí ẹ̀rí wípé májẹ̀mú yẹn tako ẹ̀sìn lókù tó bá tako ẹ̀sìn irú situation bẹ́ẹ̀ àgbà májẹ̀mú yẹn dànù ni ṣùgbọ́n tí o bá ti tako ẹ̀sìn táwọn méjì jọ yọnu sí fúnra wọn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ yóò máa lọ bẹ́ẹ̀ náà ni anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní almuslimuna ala shurutihim illa sharton ahalla haraman aw harrama halala mùsùlùmí májẹ̀mú tán bá ṣe fúnra wọn kán gbìyànjú àti mọ fòfílì ẹ̀ mùsùlùmí máa ń pàdéhùn ni mi gbọ́dọ̀ ṣàdéhùn fún yẹn pé máa ṣe báyìí fún ẹ kí n wá láníyàn pé mi ní ṣe eléyìí ni wọ́n ń pè ní alkhulfu bil wa'd kí yẹn jàǹbá ó yàtọ̀ sí ipe mo sọ pé máa ṣe nǹkan báyìí ṣùgbọ́n mi padà lágbára rẹ̀ mọ́ àní sọ pé ní jàǹbá àdéhùn ṣùgbọ́n ẹni tí ó ṣàdéhùn fún yàn pé máa ṣe báyìí ṣùgbọ́n ó ní ilé mi pé nǹkan sọ ni òun ò ní ṣe eléyìí ò kì ṣe ìwà mùsùlùmí ìwà mùnáfíkì èèyàn ni ṣùgbọ́n ẹni tó ṣàdéhùn tó dẹ̀ ní ilé mi pé òun á fún filẹ̀ but ọlọ́run ò ní kó lágbára àti ṣe mọ́ àní sọ pé ẹni tó máa ń jàǹbá àdéhùn ni èrò èèyàn bẹ́ẹ̀ so al-muslimuna ala shurutihim tí mùsùlùmí tán bá pàdé ara wọn bí a níbi kátàkárà ni níbi fífẹ́ rẹ ni ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu gbogbo àwọn nǹkan tó jẹ́ àwọn ọ̀kọ́ọ̀j àwọn contracts tá a máa ń ṣe mùsùlùmí jẹ́ ni tí máa pé àdéhùn illa sharton haram halalan àyàfi mọ́jẹ̀mú kan tó bá ṣe pé ntọ́lọ́wọ́ bá pè ní haramu òun sọ ọ́ dẹ̀ tọ́ aw ahalla haraman àbí nǹkan tó ṣe wípé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala pè lára mo sọ ọ́ dẹ̀ tọ́ àbí harama halalan àbí tọ́lọ́wọ́ bá pè lẹ́tọ́ òun sọ di èèwọ̀ mọ́jẹ̀mú tí èèyàn bá ṣe tó ṣe pé tọ́lọ́wọ́ bá ṣe ní ẹ̀tọ́ fún yàn mọ́jẹ̀mú yẹn sọ déèwọ̀ àbí mọ́jẹ̀mú tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ òun sọ di ẹ̀tọ́ ìyẹn ni mọ́jẹ̀mú tí mùsùlùmí ó kì í pé àtijọ́ ṣe mọ́jẹ̀mú lórí pé máa ṣe nǹkan ṣùgbọ́n nǹkan tí mo ní máa ṣe mo padà rí pé kò bẹ́sìn mu èrò situation bẹ́ẹ̀ mi ní pé torí pé nǹkan yìí ò bẹ́sìn mu ṣùgbọ́n tá a bá rẹ̀ rí pé nǹkan tí mo promise pé máa ṣe tí mo agree pẹ̀lú ẹni tí mo fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ tí mo agree pẹ̀lú ẹni tí mo fẹ́ fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn contracts tá a máa ń ṣe tí n bá ti rí nǹkan kan tó tako ẹ̀sìn níbẹ̀ quality mùsùlùmí òun náà ni kókó pẹ̀rù àdéhùn bẹ́ẹ̀ àfẹ́sìn fẹ́ fún wa ní àpèjúwe in tó ṣẹlẹ̀ láyé anẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wa sallam nípa àwọn nǹkan tó ṣe wípé bí ó takò mẹ́jẹ̀mú ẹ̀sìn ana aisha ta rọ́dí allawa anha látọ̀dọ̀ ìyàwó aisha kọlọ̀bọ̀ ayọ́nu sí qalat òsọ̀bá yìí pé ja'at ni arábìnrin kan wọ́n pè ní barira wa bá mi faqalat òsọ̀bá yìí pé ahli ala tisi awaqin mo ṣe tí wọ́n pè ní mukataba mukataba òun náà ni kí èèyàn jẹ ẹrú ṣùgbọ́n fẹ́ fí ara ẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ ẹrú ni ó fẹ́ fí ara ẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ olówó rẹ̀ yóò máa sanwó fún ẹni yẹn tó bá ti sanwó tán òun náà ti dọmọlábí eléyìí ni wọ́n ń pè ní mukataba nǹkan tí islam dẹ encourage àwọn tí wọ́n jẹ́ olówó tí wọ́n ní àwọn ẹrú kan máa ṣe ni ọlọ́ni wàlẹ́dínà yabtahuna alkitaba mimma malakat aymanukum fakatibun in alimtum fi khayran wa atu mimma lillahi alladhi atakum ọlọ́ni àwọn tí wọ́n fẹ́ free ara wọn nínú àwọn ẹrú tán bẹ lábẹ́ yín ọlọ́wọ́n bá ní ẹgbowó lọ́dọ̀ wọn tán bá fẹ́ sanwó láti fi ara wọn in alimtum fi khairan tẹ́ bá rí wípé dáadáa ń bẹ lára wọn wà tó mi má lè la ilẹ́rì àtàkùn nínú dúkìá tọ́lọ̀ bá fún yín ẹ fáwọn náà dàtí tẹ́ bá tún lè ṣe àmójúkúrò fún ọkẹ́ sẹ́ẹ̀tì wọn free ní tí ò ní ni wọn lára ọlọ́ni ẹ ṣe fún wọn Islam encourage Kama mọ tú okùn lọ́rùn ẹrú pàtàkì jùlọ ẹrú tó jẹ́ mùsùlùmí kó náà lè jẹ́ ọmọlábí lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ló fi sọ eléyìí tó bá ti gbé ẹni yẹn sanwó tán òun náà ti firi tí ò bá ti sanwó tán páàtì ẹ ẹrú ni páàtì ẹ ó firi ṣùgbọ́n tó bá ti sanwó tán ò dẹ̀ ni tó firi arábìnrin kan tí wọ́n pè ń bàríra ẹrú lòun náà jẹ́ fún àwọn èèyàn kan ní madina ó wá wò ó pé òun fẹ́ set ara òun free ó wá agri pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ní tí wọ́n jẹ́ ọ̀gá rẹ̀ tí wọ́n jẹ́ olówó rẹ̀ pé òun fẹ́ set ara òun free àwọn ani tó bá mú àwákí mẹ́sàn-án tó bá mú wá àwákí mẹ́sàn-án owó sílva ní òkíyà ní nǹkan tó ṣe pé tá a bá ń sọ lásìkò táwa yìí yóò mọ close sí nǹkan bí a bí ó máa lé ní mílíọ̀nù ní àsìkò táwa yìí ìyẹn owó tán ni kó mú wá láti lè fi sẹ́ẹ̀tì ara ẹ̀ arábìnrin wa wò pé bóòlù ń ṣe fẹ́ rí owó yìí ó wá lọ bá yàwó aisha radiyallahu anha ìkan lára àwọn yàwó anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam faqalat wa ni ahli yìí mo ti agree láti sanwó àti free ara mi pẹ̀láwọn èèyàn mi tíṣà àwa ala tíṣà àwákì ipe máa san àwákì mẹ́sàn-án ó ní fi kúlẹ̀ àmì òkìyà ní ọdún kọ̀ọ̀kan máa ma san òkìyà kan fàìní ni torí náà mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ fọkúrtù ìyàwó àìṣà ni mo wá sọ fún wípé àhábà àlùkì àni àúdàhà láhùn tí àwọn èèyàn bá fẹ́ kí n sanwó yẹn fún àwọn kí n kà á lé wọn lọ́wọ́ báyìí pé àwa kí mẹ́sàn-án nìyí o wàwà láòkí lì èmi dẹ̀ ni màá jẹ ogún rẹ nígbà tó bá sí mọ́ wọ́n ń pe kinní ní alwala òun náà ni pé tí ẹni tó jẹ́ ẹrú tó bá jáde láyé tí wọ́n tú wọ́n tú ní tí wọ́n ti tú lọ́yìn oko ẹrú tí wọ́n ti tú okùn lọ́rùn rẹ̀ tó ti kúrò lóko ẹrú ẹrú yìí tí ò bá ní ọmọ àbí ẹni tó lè jogún rẹ̀ wọ́n á dá a padà sí ọ̀dọ̀ ẹni tó tú okùn lọ́rùn rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní alùwàlà that is right láti jẹ ogún nígbàtí ẹrú tí a tú ní oko ẹrú tí ẹrú yẹn ò bá lẹ́ni tí ó jogun rẹ̀ islam dá àǹfààní àti jogun rú èyàn bẹ́ẹ̀ ó dá padà sí ọ̀dọ̀ ẹni tó tú okùn lọ́rùn rẹ̀ so ìyá Aisha radiyallahu anha ó wá ń sọ wípé kò mí ò ní problem pẹ̀lú ẹ̀ tí àwọn èèyàn rẹ̀ tán bá fẹ́ kí n fún wọn màá ka fún wọn the only thing kan ni wípé right àti jogún ẹ èmi ni màá ní kò ń ṣe àwọn ni wọ́n á ní ráìtì àti jẹ ogún yẹn ìgbà tí wọ́n sọ fún àwọn èèyàn Barira ìyẹn ẹrúbìnrin yìí tí wọ́n sọ fún àwọn èèyàn rẹ̀ wọ́n ní problem pẹ̀lú jíjogun Aisha radiyallahu anha nígbà tí ó bá sí tí ó bá sí láyé mọ́ nígbà tí Barira ò bá sí láyé mọ́ so wọ́n gba kíní yìí wọ́n gba eléyìí ló fà tó fi jẹ́ pé ìyá Aisha radiyallahu anha nígbà tí ó sọ fún wọn wípé tó ń bá sanwó yẹn òun lòun ó jẹ òun ó gba ráìtì àti jẹ ogún rẹ̀ fàdáàbà bàrírà tu ilà àlìhà bàrírà kọjá sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ fa abaw àlìhà ó sọ fún wọn ọgbà fàjá àtìmìn indihim ó padà wá sọ́dọ̀ látọ̀dọ̀ wọn rasulullah sallallahu alaihi wasallam jalisun òjíṣẹ́ ọlọ́run ọba ń dẹ̀jòkó faqalat barira wa ní inni arọ́tò dhalika alayhim ìyàwó aisha ìtẹ́ sọ fún mi mo fi lọ àwọn èèyàn mi fa abawo wọn kọ ìlànà yakuna lahum alwala àti bó ṣe pé tí ìbá sí láyé mọ́ tí ó rẹ̀ sẹ́ni tí ó jogún mi nínú àwọn tí wọ́n lẹ́tọ́ àti jogún mi wọ́n ní àwọn làwọn ò ní فأخبرت عائشة النبي صلى الله عليه وسلم فقال يا عائشة وصفوا نبي محمد صلى الله عليه وسلم فقال اجشلوا بالي خذيها بالوا واشترت لهم الولاء سقي أواني وجبوا فإنما الولاء لمن عاتقه ṣùgbọ́n máa àdírẹ́sì kéèsì yẹn ẹni tó yẹ kó jogún lẹni tí ó bá tú okùn lọ́rùn ẹrú kò ń ṣe ẹni tó ta orú tẹ ẹrú ṣùgbọ́n ọgbà lọ́wọ́ lórí condition tí wọ́n ń gbé bọ̀ wáyẹn fafa aláti aisha aisha náà gbà fún wọn bẹ́ẹ̀ ìgbókè ẹ̀yìn lẹ́ máa jogún lẹ́ni tó ń retí correction tí anẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ ṣe sọmọkàmà rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó bá dìde finas láàrin àwọn èèyàn gẹ́gẹ́ bí ṣe rẹ̀ tó bá rí àwọn nǹkan tó fẹ́ kọ́ táwọn èèyàn ń ṣe tó kù díẹ̀ káàtó yóò máa ń ti mímbà rí bí atánbá kírun tán báyìí yóò address fi correct àwọn kankan torí pé ọmọ ènìyàn ni wá àmà láwọn kùdìẹ̀ kùdìẹ̀ kùdìẹ̀ kùdìẹ̀ àwọn dẹ̀ mọ correct wa náà sọ̀nàbọ̀ muhammad sallallahu alaihi wasallam ọ̀nà tó fi train àwọn sahaba rẹ̀dọ̀wánulá alayhim òun ni pé ń correct wọn náà ni tó wa rí pé wọ́n ṣe nǹkan tó kù díẹ̀ káàtó yóò address nǹkan yẹn ìyẹn ti kúrú bẹ́ẹ̀ni yóò di nǹkan tí àwọn no correct inú gbèsè ayé wọn torí pé tá a bá mọ ìtàn o ṣe pamọ́ sọ́pọ̀lọpọ̀ kò sí nǹkan tá a fẹ́ rò ní ìbàjẹ́ táwọn èèyàn ń ṣe tí wọ́n síwájú kó tó di pé wọ́n gba islam ṣùgbọ́n gbà tó láwọn gba islam wọ́n ti juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ bá ṣe ń sọ fún wọn náà mú àwọn nǹkan yẹn kúrò ní gbèsè ayé wọn náà ń ṣe àtúnṣe àwọn nǹkan náà lóníranran tàbá láwọn èèyàn mú tí lásìkò táwa yìí ni ọtí wọn tẹ ọtí àwọn sàhábà lẹ́yìn ni ṣíwájú kan tó di mùsùlùmí tàbá ní ká èlé ni ó ń tọ́ tí ni tẹ́tẹ́ ni ó ń tọ́ tí wọ́n lẹ́yìn ni torí gbogbo àwọn nǹkan ìrẹ́ lọ́wọ́ bá ṣàlàyé ní alukoran karim tọ́wọ́ ọba ní káfílẹ̀ káfílẹ̀ zina ṣíṣe ni ó ń tọ́ tí wọ́n lẹ́yìn ni ibi táwọn tọ́wọ́ sì dé ṣíwájú kan tó wọnú ìsìláàmù òun ni wípé obìnrin lè decide nísìn kó tẹ̀rẹ̀ fún ọkùnrin bíi mẹ́wàá àmẹ́ ìwódẹ́gùn tó bá ní pé lóyún òun yóò choose ẹni tó fẹ́ kó jẹ́ bàbá oyún tó ń bẹ́nu yóò choose láàrin wọn ni so oníranran àwọn nǹkan tí wọ́n ṣe wọ́n fẹ́ra wọn lọ́nà tó dáa náà tí ọyàn ó lọ tọrọ ọmọ lọ́dọ̀ òbí rẹ̀ tóbi rẹ̀ ni mo yọ̀ǹda bẹ́ẹ̀ ni wọ́n ṣe àwọn ọ̀dà wọn sì tá dárúkọ yìí náà ní àwọn ìwà àbàjẹ́ so ta bá ń sọ ọ̀rọ̀ ń pẹ́ ẹ̀sìn kò ń ṣe wípé nǹkan tẹ́sìn sọ fún wa nǹkan tí ò ṣẹlẹ̀ rí ni àwọn nǹkan táwọn èèyàn ti kó sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ in fact tó ikú wọ́n ti ẹ̀ kó sí àwọn nǹkan míì tó wọ́ọ̀sì ju nǹkan táwa kó sí lọ ṣùgbọ́n alhamdulillah àwọn sahaba rẹ̀ tó wà nílá àlẹ́yìn wọ́n dẹni rí wọ́n di ẹni aljanna látara ìjuwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala sọ́nàbọ̀wà muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ sí rẹ̀ tó wá rí pé àwọn èèyàn ṣe nǹkan tí ó kù díẹ̀ káàtó ó lè wọ́n fẹ́ dárúkọ èèyàn kan ipé rẹ̀ lágbájá wọn lágbájá ní tó ń ṣe yẹn ọ̀dá ọ̀hún yóò máa ti mí bára yóò dẹ́ correct nǹkan yẹn ẹni tí ó ti kó sírú nǹkan yẹn òun náà ti mọ̀ pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ìdájọ́ ẹni at the same time yóò correct ẹni tí òun kó sí i lọ́wọ́lọ́wọ́ báyìí so anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó dìde láàrin àwọn èèyàn ó dẹ̀ bá wọn sọ̀rọ̀ fún makọ́lá amma òdíṣẹ́ ọlọ́wọ́ bá lẹ́yìn náà fama bá kí ló rọ́lù àwọn èèyàn kan yẹ́ṣtẹ́rì tó ṣòro tán lè ìsàtfí tó ṣe pé májẹ̀mú tí ò bá tírọ ọlọ́wọ́ ọba mu ni wọ́n ń gbé kalẹ̀ láàrin ara wọn máa ká ní mi ṣọ́ọ̀kín lẹ́sọ̀fì kìtàbí lọ gbogbo májẹ̀mú táwọn èèyàn bá ṣe tí ò bá ti bá tọ́lọ́wọ́ ọba mu fọwọ́ bá tìlù májẹ̀mú tí ò bá mu ni májẹ̀mú rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ni wà ń mi àtà ṣọ́ọ̀kín kódà kí májẹ̀mú yẹ kó jẹ́ ọgọ́rùn-ún kọ̀dọ́ ọ̀la yà hákù ìtọ́nà ọba ti dálẹ́jọ́ òun ló lẹ́tọ̀ sí ká máa tẹ̀lé tọ́nà ọba sọ̀rọ̀ lórí nǹkan kéèsì ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n náà ọba ti ní báyìí ni ẹ ṣe ẹni tó pẹ́rẹ mùsùlùmí kò ní rẹ̀tì àti túmọ̀ takò mọ́ إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمينا وأطعنا وأولئك هم المفلحون Ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo ọ̀rọ̀ tí máa ń tẹnu wọn jáde tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin wọn tán bá ti ní tọ́lọ́wọ́n bá sọ ní tánàbí sọ ní ẹjẹ́ àwọn tọ́lọ́wọ́n bá sọ lórí ọ̀rọ̀ tájọ́ ń fa láàrin ara wa yìí ẹjẹ́ àwọn tánàbí sọ lásán sọ lórí ọ̀rọ̀ tájọ́ ń fa láàrin ara wa yìí àyẹ̀kúrú sọmínà wà tọ́ àìnà kan láti gbọ́ àdẹ̀ṣetán àti tẹ̀lé wà ó láìka owó límúfìlìhù ọlọ́run ní àwọn tí ó jèrè wájú òun ni ẹni tí wọ́n á ní ọlọ́wọ́n bá sọ̀rọ̀ ànábì ní àṣà titiwa bá ṣe máa ń ṣe ní nínú ìlú titiwa àwọn bàbá titiwa àrùdùbìlà irú èèyàn bí ó ṣàpọ́nlé alkùránù kẹrìm bẹ́ẹ̀ ni kò ṣàpọ́nlé ọlọ́run ọba ó kàn gbé aṣọ ìsìláàmù wọ ni kádẹ̀ gbé aṣọ ìsìláàmù wọ kọ́ náà ń pè ní ìsìláàmù bí ó bá kí ń ṣe wípé ìwà àti ọ̀rọ̀ àti ìṣe sí ẹni tó juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́run agbọ́rọ̀ rí níbi ọ̀rọ̀ ẹniyẹn kárí níbi ìwẹ́ torí pé tọ́lọ́wọ́ bá sọ ni pé innama kana qawlal mu'minin ọ̀rọ̀ àwọn mùmìnì idha du'u ila Allah gbogbo àtàn bá ti ń pùn ọlọ síbi ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba wa rasuli tán pùn ọlọ síbi ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ ọba idha du'u ila Allah tán bá ti pùn ọlọ síbi ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba tán pùn ọlọ síbi kan láti gbọ́ àṣetán àti tẹ̀lé wa ulaika humul àwọn tí ó jèrè wájú ọlọ́wọ́ ọba nìyí nínú àyà mi ọlọ́run bá ní fàlà wa rabbika ọlọ́run ní àní kò rí bẹ́ẹ̀ wa rabbika mo fi ọlọ́run ọba rẹ búra ọlọ́run tó fi ọlọ́run ọba muhammad sallallahu alaihi wa sallam búra ó ń fi rẹ̀ búra wa rabbika mo fi ọlọ́run ọba rẹ búra la yu'minuna wọ́n ṣe mùmí ní o hatta yuhakkimuka fima shajara baynahum àfi tán bá fún ẹ lẹ́jọ́ dá níbi tó bá ṣẹlẹ̀ láàrin wọn súnmọ́ àlàyéjì fi àfúsí maharajan mimma qadayt in tó wa wá dálẹ́jọ́ fún wọn wọn ní ní kankan against yẹ ẹlòmí tẹ bá pè pé nǹkan tẹ́ ń sọ yìí ọlọ́n sọ̀rọ̀ lórí nǹkan yìí àfáyẹ fi gbogbo yẹn lẹ̀ èyí tí ò lè sọ síta pé àfẹ́ fi gbogbo yẹn lẹ̀ yóò mọ ohun mú bí tó jòkó ni ah, ó tún náà tún sọ yìí ó ní eléyìí ṣùgbọ́n the same person ni kò máìlì wípé kóun mọ kú fún òfin tí àwọn èèyàn ológogoro àwọn onízìnà àwọn oníranù tí wọ́n jòkó tí wọ́n jọ ṣe yóò lè ó lè ṣakọ̀pẹ̀ lélẹ̀ kó ní òfin ìlú wa lélẹ́yìn òfin tó ń pè lófin ìlú àwọn olóṣe àwọn tó ṣe pé ológogoro ni wọ́n àwọn oníranù yóò fẹ́ lè kú lórí yẹn ó tako constitution ó tako kìnnì kan ó tako àṣà wa ó tako ìṣe àwọn bàbá wa ṣùgbọ́n the same person pé rẹ̀ ní mùsùlùmí àtúnlé lóhun ni bàbá àdínì wọ́n lè ní ìyá súnnà òun ni sẹ́ríkì àdínì òṣùpá àdínì ìràwọ̀ àdínì gbogbo àdínì àdínì ṣùgbọ́n ní first person jẹ́ òkọ̀kọ́ ju àdínì níṣẹ́ òun náà ni lórúkọ pé òun fẹ́ dìfẹ́ndì constitution lórúkọ pé òun fẹ́ dìfẹ́ndì àṣà lórúkọ pé òun fẹ́ dìfẹ́ndì culture a'udhu billah sọ̀rọ̀ muhammad sallallahu alaihi wasallam ní kọ̀dọ̀ ulai ahak ìtọ́lọ́mbà ti dálẹ́jọ́ òun ni tó lẹ́tọ̀ọ́ ká tẹ̀lé jù bákan náà wà ṣọ́ọ̀tù láì àwòsàkù ìtọ́lọ́mbà ṣe ní májẹ̀mú òun ni nǹkan tó ṣe wípé ó yẹ ká dìmọ́ jù tọ́mà ní kí ló yẹ ká dìmọ́ májẹ̀mú ọlọ́wọ́n ọba ni a gbọ́dọ̀ jẹ́ kí ó tú a gbọ́dọ̀ tú a gbọ́dọ̀ já. Ja islam encourage wa ká máa pé májẹ̀mú ṣùgbọ́n májẹ̀mú tá a gbọ́dọ̀ pé jù òun náà ni májẹ̀mú ọlọ́run ọba májẹ̀mú tá a gbọ́dọ̀ dì má jù òun náà ni májẹ̀mú ọlọ́run ọba àdéhùn tó ń bẹ láàrin àwọn àtọ ọlọ́run ọba òun náà ni pé ká wá sin ọlọ́run ọba ká tẹ̀lé àṣẹ rẹ̀ wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní àlùjànnú àtẹ̀yẹ̀mí ìdáwọn fún kankan bí ó máa ṣe kán lè bá wàá sinmi ló fi jẹ́ pé ni tí ò ní táìmù àti sin lọ́hun kò tẹ̀lé mọ́jẹ̀mú tó ń bẹ láàrin wọn àtọ́lọ́wọ́n bá ma orídù mi nù ayòtọ̀rìmú ni ma orídù ayòtọ̀rìmú ni ma orídù mi nù rísìkì ni ma orídù ayòtọ̀rìmú ni ọlọ́run ni mi ìfẹ́ àrísìkì kan lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni òní kan wá bẹ́ mi iná láwọ̀ rọ̀zák zùkú wọ́tìlmẹ̀tì ọlọ́wọ́ bá ni àrọ̀zák òun lọ́ba tí ṣe àpọ́nlé ní kan sọ fún wa wípé ẹja yọ́lọ́wọ́ ọba lówó ẹni tó lóun yọ́lọ́wọ́ ọba lówó ààrẹ ló ń ṣe fún ẹni tí ó dẹ̀ ya lówó kò àfẹ́ tí ọlọ́wọ́ ọba rárá ṣùgbọ́n láti lè san fún wa padà láti lè ṣe fún wa àlékún àlékún ìrọ̀lọ́wọ́ ọba fi dògbólò bẹ́ẹ̀ fún wa sanabuwa muhammad sallallahu alaihi wasallam ó wá ń sọ wípé wa innamal wala'u liman ataqa ẹni tó bá tu okùn lọ́rùn ẹrú òun ló yẹ kó jogún ẹ tẹ́wù yẹn o tó bá jáde láyé tí ó fi àwọn ọmọkùnrin tán lè jogún ẹ kalẹ̀ ẹni tí ó jogún rẹ̀ náà ni ẹni tó tu okùn lọ́rùn ẹrú anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó fẹ́ correct kìíní náà kò ṣe pé ó ti àwọn ènìyàn láti lè agree pẹ̀lú Aisha radiyallahu anha ṣùgbọ́n fẹ́ correct ẹ̀ ẹ ṣe mọ́ ṣe máa fẹ́ ṣe èmi ó correct ẹ̀ ṣùgbọ́n mọ̀ tó ń bá sọ̀rọ̀ àwọn tó ṣe pé náà bá ti gbọ́ ọ̀rọ̀ òun pé nǹkan báyìí ni ẹsẹ̀kẹsẹ̀ wọn ó ju ọlẹ̀ ìgbà tán ti gbọ́ pé májẹ̀mú táwọn ní ó takò ẹ̀sìn ẹsẹ̀kẹsẹ̀ làwọn náà ti kó jẹ́ ni wọ́n ti correct ara wọn torí pé wọ́n mọ pàtàkì anabi muhammad sallallahu alaihi wa sallam láàrin wọn wọ́n dẹ̀ mọ pàtàkì ọlọ́run ọba àwọn òrí ní nǹkan tó ta kẹsìn tẹ́lẹ̀ ni wọ́n rí ní nǹkan tó takò ẹ̀sìn là ń fi gbé mọ́jẹ̀mú yẹn kalẹ̀ ṣùgbọ́n gbà tán ti rí ipò takò ẹ̀sìn tán ti gbọ́ lẹ́nu anabi muhammad sallallahu alaihi wa sallam ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n juwọ́lẹ̀ so eléyìí sọ fún wa pé májẹ̀mú tí ẹni tó ń tajà àtẹni tó ń rajà tán bá bá wọn ní tó bá tako ẹ̀sìn a gbọ́dọ̀ lo májẹ̀mú yẹn so ló jẹ́ pé tá máa ń sọ̀rọ̀ ń pa májẹ̀mú àwọn afẹ́sìn a máa sọ wípé àwọn aṣòro májẹ̀mú tá a máa gbé kalẹ̀ oríṣiríṣi ló lè jẹ́ àṣùrùtù muwafikọ̀tù lè mọ́tàdọ́l àkùdì àwọn mọ́jẹ̀mú táwọn èèyàn gbé kalẹ̀ tó ṣe wípé kọ́ntrátì gangan fún rẹ̀ ní ó nẹ́sẹ̀sítéètì mọ́jẹ̀mú yẹn ìyẹn ò fi bẹ́ẹ̀ nídìí nísìnyí bá sọ wípé inú ìmàára lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tí bá ti ra lẹ́wọ́ dìde mi nìyẹn kò nídìí kí n ṣe tó máa ṣe mọ́jẹ̀mú yẹn mọ́ torí pé a mọ̀ pé nǹkan tí a bá rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó rà àti tiẹ̀ náà ni so eléyìí ni wọ́n ń pè ní àṣòrótù alimuwafikọ le muktadọla akidi enti contract gangan fúnra ẹ necessitate ni katumọgbẹ ma jẹmu tó ṣe yí pé ó bá a mú kalẹ̀ ìyẹn ń ṣe nǹkan tí àtúmọ̀ sọ̀rọ̀ ń pa rẹ̀ ṣùgbọ́n èyí tí a sọ̀rọ̀ ń pẹ́ ní aṣòrótú alimukhalifa alimuktadọl akidi májẹ̀mú táwọn yóò gbé kalẹ̀ tí ó tako nǹkan tí ọjà nẹsẹ tí contract gangan fúnra ìsìnkíní yìí máa ta fún ẹ ṣùgbọ́n tí n bá ta fún ẹ o gbọ́dọ̀ lò bó ló ṣe ta fún mi tó ní kí n mọ́ lò bí ẹni tó ní mo fi ọmọ yìí fún ẹ gẹ́gẹ́ bí ìyàwó ṣùgbọ́n o gbọ́dọ̀ bá aláṣepọ̀ kí náà máa ń ṣe pẹ̀lú ìyàwó tẹ́lẹ̀ so mọ́jẹ̀mú eléyìí mọ́jẹ̀mú tó tako áàdù gangan fún rẹ̀ ni mọ́jẹ̀mú tó tako áàdù that is contract òun ni májèmú tó wà lè tako kọ́ńtrákì tí kọ́ńtrákì gangan fún rẹ̀ ẹ̀ ń tẹ́ ẹ̀ ń tàn torí ẹ̀ ṣe kọ́ńtrákì gangan májèmú tó bá ti tako májèmú yẹ májèmú tí ó bá mu ni àyàfi tó bá ṣe wípé àǹfààní kan bẹ́ẹ̀ tẹ́sí gan fún rẹ̀ pépè sí mo fẹ́ gbé ilé fún yẹn kan wípé ilé yìí mo fẹ́ fi rẹ́ǹtì fún ẹ àbí mo tiẹ̀ fẹ́ ta fún ẹ máa ní máa fi léyìí rẹ́ǹtì fún àbí máa ta léyìí fún ẹ on condition wípé o gbọ́dọ̀ máa tọ́ tínú ẹ̀ náà mẹ́rin tó rẹ́ǹtì ilé àbẹ́ni tó ṣe wípé ó ra lé ó ní rẹ́ǹtì àti lò bó ṣe wù ṣe bó ti rà ṣe bó ti rẹ́ǹtì ẹ̀ ṣùgbọ́n nǹkan ta ní kó mọ́ ṣe yẹn ẹ̀sìn gan ní kó mọ́ ṣe nǹkan yẹn náà so irú condition bẹ́ẹ̀ condition tó wà valid ni torí pé nǹkan tá a sọ wípé kó má lo nǹkan yẹn fún ìtẹ́sìn gan fún rẹ̀ pépè sí ni ìtí ẹ̀sìn gangan fún rẹ̀ tó pépè sí ni so eléyìí bó tiẹ̀ jẹ́ wípé ó fẹ́ tako wípé òkè ẹni tó bá ní nǹkan ló ní nípìnlẹ̀ ṣùgbọ́n nǹkan ta ní kó má fi ṣe nǹkan tí ẹ̀sìn gan fún rẹ̀ tí ó ní kó má fi ṣe ni so ìsọ yẹn bí bàtà ń fi nǹkan yẹn rinlẹ̀ náà ni fún eléyìí mọ́jẹ̀mú tí a dá ni mọ́jẹ̀mú tó bá mu ni torí pé ẹ̀sìn gan ni kó mọ́ lù nǹkan dó ìpìlẹ̀ òní pé ó ní ráìtì àti lo nǹkan ẹ̀ bó ṣe wù ṣùgbọ́n àlefẹ́ eléyìí ká fi kọ̀ téèlì ẹ̀ náà torí pé ń tẹ́sìn fẹ́ ká pèpè sí òní nǹkan tí a sọ fún un torí pé bàbá ti mọ̀ pé ẹni tá a fẹ́ gbé fún yìí tó súnmọ́ òun pé kó lò fún àwọn nǹkan tí ó da then a májẹ̀mú bẹ́ẹ̀ náà lára àwọn májẹ̀mú òní májẹ̀mú tó ṣe wípé lè maslahati al-aqdi fún àǹfààní kọ́ntrákìtì eléyìí ló pọ̀ jù eléyìí ló pọ̀ jù lápèjúwe kí n sọ fún èèyàn wípé ilé màá ra lọ́wọ́ rẹ ṣùgbọ́n pẹ̀lú condition wípé wàá bá mi lẹ kíní mọ́ gbogbo ìta rẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ tí ẹni tó fẹ́ talé bá ti yọnu sí eléyìí màá rẹ̀ǹtì ẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n mọ́jẹ̀mú ni wípé wà bá mi tún àwọn nǹkan báyìí báyìí báyìí ń bẹ wà bá mi tún ṣe ni pé mi kọ́ màá responsible fún ìmọ̀ san àwọn nǹkan báyìí báyìí báyìí so eléyìí al-muslimuna ala shurutihim mọ́jẹ̀mú tó máa jọ àgírí lé lórí mùsùlùmí yóò pè ní so àwọn mọ́jẹ̀mú tó so mọ́ aktu contract fún wa tó yẹ pé àǹfààní contract ni eré kò sí nǹkan tí ó burú mẹ́ ó wá pọ̀ jantirẹ́rẹ́ tó ṣe pé téèyàn kan bá stipulate mọ́jẹ̀mú kan bí ọjà tó fẹ́ bá wa rà àbọ́jà tó fẹ́ ta fún wa a lè sọ pé mọ́jẹ̀mú yẹn ò bá mu àyàfi ká rí i pé ó tako àwọn májẹ̀mú tẹ́sí gangan fún rẹ ti gbé kalẹ̀ tẹ́lẹ̀ àbótakò nǹkan tí à ń torí ẹ̀ ṣe kọ́ńtrákì tí ò bá ti tako yẹn a ní right láti sọ pé ókè mo gbọ́ mo gbà àbí mi ò gbọ́ mi ìgbà a ní right láti sọ bẹ́ẹ̀ sọdọ̀ jẹ́ pé ọ̀rọ̀ kátàkárà nǹkan tó simple púpọ̀ ní Islam ni ẹlòmíì yóò máa bónílé fa wàhálà àbí yóò mọ bẹ́ni tó ra nǹkan lọ́wọ́ rẹ̀ fa wàhálà kó lé tó bá yẹn in tí wọ́n fẹ́ ni in tó ń fẹ́ ni ẹ méjèèjì ẹjọ́ rí chikini agreement lórí bẹ́ẹ̀ ṣe fẹ́ tó bá bí ẹ continue tí ò bá bí ẹ filẹ̀ so gẹ́gẹ́ bí mùsùlùmí ni à ń bá yẹn fa wàhálà lórí nǹkan tó jẹ́ nǹkan rẹ̀ ẹ àwọn kan máa ń ṣe báyìí níbi kan ọ̀ṣọ́ torí náà ó yẹ kó náà lè ṣe báyìí rárá àwọn kan lè máa ṣe báyìí kó lóhun ò ṣe bẹ́ẹ̀ nísìn kìíní wọ́n tan ten naira èmi ní tèmi mo fẹ́ tan twenty naira onírẹ̀tì láti má bá naira lọ́ra níbi tó ti ń tan ten naira so ṣùgbọ́n rárá mi ní fẹ́ ten naira lọ Islam ò gbé kalẹ̀ bẹ́ẹ̀ rẹ́ẹ̀tì tí wọ́n ní òun ni kò sọ wípé mi ìrà lọ́wọ́ ẹ màá rà lọ́wọ́ ẹ lùmí tó náà wá rí pressure tó yẹ kó kèé bóun ṣe fẹ́ ta nǹkan yìí kò sẹ́ni bọ̀ tó fẹ́ patronize òun fúnra rẹ̀ ni ó mú wálẹ̀ ó fẹ́ wọ mọ́tò nísìnyí kọ̀ǹdọ́tọ̀ ó ní láti bíbá ẹdí oṣòdì 200 naira ló fẹ́ gbà orí ó lè kò ní dáa fún ẹ̀yìn ó lè ẹ̀kíní ó ní láti bù iye tó fẹ́ gbà ló sọ yẹn tí wọn ò bá ti fẹ́ tó lè wọ́ tó lè san bọ́lẹ̀ wọ bòmí nígbà tó bá pèrò ní bus stop tó pèrò pèrò tí òré yẹn kankan dá lónìí fún ara ẹ̀ ni ó mú wa padà 100 naira ṣùgbọ́n ká bẹ̀rẹ̀ sí ní búra wọn ó lè ní kíní kamara wọn Islam encourage wa fele olùfà ní ọdún kan tí ó fẹ́ dàbẹ̀ ni pé yàn mú àwọn olùbánẹ́ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ìròyìn ọlọ́run ọba àwọn àwọn ẹ ṣe ní káwọn èèyàn máa ta ọjà wọn níye báyìí anabisa allah asalam ni inna allah wal musa'ir ọlọ́wọ́ ba lọ́ba tó lè fix price nǹkan ìyẹn ò sí lọ́wọ́ mi mi ìfẹ́ jàǹbẹ́ anybody ó mọ iye tó fẹ́ ní kó tajà níye báyìí ó mọ tó ń rà eléyìí ra tiẹ̀ twenty naira lápèjúwe sí kéléyìí ra tiẹ̀ thirty naira mo wá fix price pé kí gbogbo wọn tí wọn máa ra tán wọn máa tà ní iye báyìí náà bọ̀rọ̀ ta mo ti ṣàbùsí fáwọn èèyàn kan ẹ káwọn èèyàn ta ọjà wọn bó ṣe wù wọ́n ẹ jẹ́ káwọn èèyàn tajà wọn kọ́lọ́n ọba kó máa ṣàrísìkì fi ń kálukú ṣùgbọ́n mo ní ráìtì láti mọ́ bẹ́ẹ̀ rà ọ̀kan ẹni wọn náà lẹ́ni ráìtì láti mọ́ tà fún mi so almuslimuna ala shurutihim illa sharton halala haraman aw harrama halala musulmi ẹni tí máa pàdéhùn ni wọ́n àyàfi àdéhùn tó bá ṣe aláàlì di aráàmù àbúṣe aráàmù di aláàlì tí a bá gbọ́ ẹ̀sìn yé dáadáa ọ̀rọ̀ kátàkárà tó gbọ́ yé dáadáa ìwọ̀nba ní ìjọ́mọ̀ ẹbẹ láàrin wọn àti ẹni tí ó bá ń tajà tó ń bá ń nájà ìwọ̀nba ní ìjọ́mọ̀ ẹbẹ láàrin wọn ṣùgbọ́n torí pé mi tí mo fẹ́ tajà mi ìgbẹ́sìn yé ẹni tí fẹ́ bá mi rajà náà ò gbẹ́sìn yé àwọn méjì ó máa bára fa nǹkan tí ò yẹ ká bára wa fa wọn ló jẹ́ pé lára nǹkan tó pàtàkì fún gbogbo mùsùlùmí ò ní ká kọ́ ń pa kátàkárà torí pé nǹkan tá a lè mọ́ ṣe nínú gbèsè ayé wa ni ẹlòmí ó ti bẹ́ wúlẹ̀ yóò máa jà tẹ́bá wo nǹkan tó ń jà lórí tẹ́bá padà fi wọn tọ́ lọ́wọ́ ọba tẹ́ fi wọn tòjúṣe ọlọ́run ẹ̀ẹ́rì kó jẹ̀bi ó lè jẹni tó fẹ́ rajà ni ó lè jẹni tó náà fẹ́ tajà so náà kálukú wa gbọ́dọ̀ wò ó ṣé nǹkan tí mò ń fa yìí ṣé nǹkan tẹ́sìn ó dá mi láre ni àbí nǹkan tẹ́sìn ó dá mi lẹ́bi fún eléyìí jẹ́ nǹkan tó pàtàkì torí pé ìpìlẹ̀ òun ni pé májẹ̀mú tí ẹni tó fẹ́ tajà àtẹni tó fẹ́ rajà bí wọ́n fẹ́ áyà nǹkan ara wọn ni ìpìlẹ̀ ni pé májẹ̀mú tó bá ti jọ àgírí ilé lórí májẹ̀mú yẹn ó yẹ káwọn méjì jọ kíbù sí ó yẹ káwọn méjì jọ respect nǹkan yẹn nítorí lè mú yàn sọ pé òun ò ní respect yẹn orí kí nǹkan yẹn tako òfin ọlọ́wọ́n ọba tí ò bá ti tako òfin ọlọ́wọ́n ọba tí ó dẹ̀ tako ń tà ń torí ẹ̀ ra ọjà eléyìí ni kò sí nǹkan tí ó burú ní pípa rẹ́spẹ́tì nǹkan yẹn eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì àwọn àpèjúwe pọ̀ púpọ̀ tó ṣe wípé a máa ń ṣe torí pé a lè ṣe business transaction láàrin ara wa káwọn mọ́jẹ̀mú mọ́ wa ń bẹ́ẹ̀ so màá ra àwọn báàdì sìmẹ́ǹtì lọ́wọ́ ẹ ṣùgbọ́n wọn ni wàá bá ń gbé e lọ sáyé mi àmì ilé gbé e lọ sáyé rẹ mo kàn lè mo lè mo lè ta fún ẹ wọn ni wàá wẹni tí a gbé kò síjà àbọ̀n ti ti ṣe wá jẹ́ àǹfààní ilé gba ilé ẹ̀kẹ́ gbé hmm. nítorí wàá fi sọ ipò òun ló yẹ kó gbé onígbó ṣe pé gbogbo olú yẹn mọ́ nìyẹn torí pé kọ́ọ̀tù àwọn èèyàn tún máa ń dífà ń bà mí ní àwùjọ mi ní ìsìn tí yẹn bá ra aṣọ tó wá lọ gbé fún télọ̀ télọ̀ ni ẹni tó ra aṣọ ni ó provide òwú ni ó provide button ni ó provide àwọn nǹkan lẹ́yìn kí télọ̀ kan ara máa fi máṣíìnì rántí ẹ̀ àwùjọ mi dẹ̀ ní tàbá ti gbaṣọ fún télọ̀ télọ̀ ni ó lọ wá button ni ó wo òwú ni ó wá gbogbo àwọn nǹkan yòókù táwa wà nínú àwọn àwùjọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àbá wọn ọ̀pẹ́ẹ̀tì wọn ṣe ń ṣe láwùjọ títí wọn torí pé mọ́jẹ̀mú tọ́jọ́ àgírílẹ̀ lórí nìyẹn táwọn ó bá ṣe nǹkan tó wà contrary sí nǹkan yẹn a ní láti sọ síta aṣọ tó fẹ́ kí n bẹ ẹran yìí o ìwọ ni wà á provide báyìí báyìí báyìí báyìí báyìí then a lè operate wọ́n ń gbé ọ̀kadà láti ibì kan débì kan ní hundred naira òun ní ó ti di nǹkan táwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ ó wá ní one fifty lòun fẹ́ gbé ó ní láti sọ síta náà kò ń sọ̀rọ̀ ibú kò ń sọ̀rọ̀ ọjà mi ilé wọn one fifty ṣùgbọ́n kí wọ́n ní màá dẹ̀ ṣe fún ẹ wọ hundred naira dẹ̀ fún ẹ àtijẹ́ díẹ̀ torí pé ó sọ fún wa nípìnlẹ̀ ìpè tó wọn agbá ni. a lè ní right láti mọ́ wọ àwákọ́lá ní òun ló ní kẹ́ sọ́pọ̀ àwọn nǹkan wọ̀nyí ni àwọn nǹkan tó pàtàkì ni sọ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wọn wípé ìnámàlúwàlá lìmọ̀nà àtakọ̀ òfin ọlọ́run bá ní pẹ́ni tó bá tú okùn lọ́rùn ẹrú tí ẹrú yìí ò bá lẹ́ni tí ó jogún ẹ̀ mọ́nú àwọn ọmọ ẹni tí ó jogún rẹ̀ lẹ́ni tó tú okùn lọ́rùn rẹ̀ òun ṣe ẹni tí ó ta ẹrú yẹn fún wọn so májẹ̀mú yẹn májẹ̀mú tó wà invalid ni so eléyìí sànábì gbádànù sọlọ àsàlám nítorí pé ó tako òfin ọlọ́wọ́ bá yẹn tí ò bá tako òfin ọlọ́wọ́ bá tí àìṣẹ́ bá ti àgírí pẹ̀lú wọn ó àgírí náà nìyẹn ṣùgbọ́n ó àgírí pẹ̀lú wọn nísìnyí torí pé àwọn stipulate rẹ̀ ó dẹ̀ takò fi ọlọ́run ba ànímsọ lásán dẹ̀ fẹ́ àdírẹ́sì nǹkan ẹ̀ wájú gbogbo àwọn èèyàn kò ṣe pé kó kàn sọ fáwọn nìkan wípé ẹ kì í ní báyìí lófin ẹ̀ ok ìwọ agree pẹ̀lú wọn á àdírẹ́sì publicly sọlọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tá a bá ń correct nǹkan láàrin ara wa ń bíbà yìí náà alẹ́ níbi yàn kan bó ṣe ń ṣe sùjúdù àbí bó ṣe ń ṣe kinní kan nú àwọn nǹkan ìrún tá a jọ ń ṣe bíbà yìí mo mọ àwọn tó ń ṣe kinní ẹ̀ wrongly bọ́n mo lè mọ́fẹ́ lọ bá wọn pókè báyìí báyìí máa ń ṣe kí báyìí màá pírífẹ́ kí n sọ ọ́ síta kí nǹkan yẹn gbogbo wa kájọ jàǹfààní rẹ̀ ìyẹn ni mẹ́tọ̀ tó fi dáa jùlọ ló fi jẹ́ pé àwọn afẹ́sùn wa máa sọ ìgbà anábẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ó pírífẹ́ kó máa lo mẹ́tọ̀ jì máa bá lo àkọ́wá mi wáyé táwọn èèyàn kan ṣe báyìí báyìí báyìí ó mọ àwọn tó ń ṣe ṣùgbọ́n kò fẹ́ bá wọn direct tó bá bá wọn direct ó lè jẹ́ nǹkan tí ó ti tí ó ti wọn lójú bákanbákan wọ́n á feel offended bákanbákan tó bá tó bá bá wọn direct pàpẹ́ á ah, èmi rẹ̀ ṣùgbọ́n tó bá sọ ó lè gba kìnní tán rẹ̀ sọ yìí ó lè gbé mi náà wí o bí èmi kọ́ náà rí tán fi tán fi sọ bí ẹlòmíì náà rí so method yẹn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó prefer kó mọ lò ó òfin ni máa bá lu akọ́wàmì yashtarituna shurutan laysat fi kitabillah wá ìtàwọn èèyàn mọ́ ń gbà wọn májẹ̀mú tó ṣe pé kò sínú tírà ọlọ́run ọba kalẹ̀ májẹ̀mú tó takò òfin ọlọ́run ọba man ishtarata shartan laysa fi kitabillah gbogbo ẹni tó bá gbé májẹ̀mú kan tí ó bá tírà ọlọ́run ọba mú kalẹ̀ fa huwa batilun májẹ̀mú tí ó lálàáfíà ni wa in kana mi'ata shart kódà kó jẹ́ ọgọ́rùn-ún májẹ̀mú kìtàbùlá ahak tí ọlọ́run ọba òfin tó bá ṣe òun ló lẹ́tọ̀ọ́ kátẹ́lì òun ló lẹ́tọ̀ọ́ kátẹ́lì bákan náà wọ̀ṣẹ̀tò láì haúsákú májẹ̀mú ọlọ́run ọba òun ni májẹ̀mú tó le jù tá a gbọ́dọ̀ dìmọ́jú tá a gbọ́dọ̀ jàǹbájú bá a ṣe gbọ́dọ̀ jàǹbá àwọn májẹ̀mú tó kù tọ́lọ́run tún jù bẹ́ẹ̀ lọ olórí ìlú gbé àwọn òfin kankanlẹ̀ torí pẹ́sìn ní àwọn náà lè ṣe òfin ṣùgbọ́n òfin tán lè ṣe òfin tí ò gbọ́rọ̀ tako ọ̀rọ̀ ọlọ́run ọba ni nísìn wọ́n gbé òfin ìrìn kalẹ̀ wọ́n tó bá ń wa mọ́tò báyìí ni ó ṣe ṣe báyìí ni ó ṣe ṣe ó gbọ́rọ̀ pélé yìí kí ẹ̀kan wá ní òfin eléyìí èmi ò lè respect yẹ torí pé kí ni ó tako òfin ọlọ́run gbọ́dọ̀ ó tako òfin ọlọ́run ọba ọlọ́run fi sọ́wọ́ wọn káwọn náà darí ìlú òfin náà gbé kalẹ̀ tí ó bá ti tako ohun tó ń bẹnu alukur'an àti sunna nabuwa muhammad sallallahu alaihi wa sallam lára ìpọ́n alukur'an lè ìpọ́n sunna lè òun náà ni kátó respect òfin yẹn náà so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì àwọn àpèjúwe ó pọ̀ jantirẹrẹ níbi àwọn nǹkan tí a lè májẹ̀mú ṣùgbọ́n kò gbọ́dọ̀ takò fi ọlọ́wọ́n ba lára yìí tó takò fi ọlọ́wọ́n ba onítànẹ́gbẹ̀wà muhammad sallallahu alaihi wasallam sọ nínú hadith abdullahi bin amir bin al-asir radiyallahu anhu la yahillu salafun wa bi'un kò tọ́ kápa ìyẹni lówó papọ̀ mọ́ ìtọjà fún yẹn la yahillu salafun wa bi'un kò tọ́ kápa ìyẹni lówó papọ̀ mọ́ títajà fún yẹn lábáyá ní ẹta mi mo ní máa ta fún ẹ ṣùgbọ́n no ẹ̀yà mi lówó mo ní máa yẹ lówó ṣùgbọ́n mọ́jẹ́ mi pé wà ara kìíní lọ́wọ́ lọ máa yẹ lówó èrè fẹ́ yá two hundred thousand máa yẹ ṣùgbọ́n wà ara nǹkan yìí lọ́wọ́ lọ eléyìí ti di ìyánilówó tó mú àǹfààní wá fún ẹni tó yẹ àyàn lówó tó dẹ̀ stipulate yẹ kúlù kọ́rdìn jára náà fún àǹfà wọ̀ rìbá tá a bá yẹ̀yàn lówó tá a ṣe ní mọ́jẹ̀mú wípé kí ẹni yẹn kó bá wa kó ra nǹkan fún wa àbí kó rẹ́ǹtì lé lọ́wọ́ wa ní àbí kó rẹ́ǹtì mọ́tò lọ́wọ́ wa ní àbí kó ṣe kíni àbí kó fún wa ní gift kan àbí tí ẹ bá ń fi kankan díẹ̀ kún ẹlòmí ò mọ tán rẹ̀ yóò ní tó ń bá yáyàn lówó tó ń òun gbowó èlé wọ́n ti mọ̀ ní alájí onínúure alájí dáadáa a ní owó tí mo yẹ yìí tó bá wà tó bá wà láti inú ẹ kan fi kún two hundred thousand tí mo yẹ yìí mi ní sọ pé iye báyìí lọ mú wa in tó bá wù ẹ láti inú ẹ fi kún rìbá ni má jẹ́ kí nǹkan kan wá láti inú rẹ tí ó fi kún owó tó yá ni ó gbà padà lọ́wọ́ ẹ̀ ó bá ti ní tó bá wá láti inú ẹ̀ kó fi kún ìdọ́gbọ́n rìbá ni ìdọ́gbọ́n rìbá dẹ̀ ni ó máa ń wọ́ọ̀sì ju kí ẹ̀ gba direct lọ gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá a máa wa àwọn èèyàn tọ́lọ́wọ́ bá ní kí wọ́n lọ dẹdẹ ẹja ní ọjọ́ sátidé wọ́n dẹ̀ lọ ọjọ́ júmọ́ wọ́n lọ dẹdẹ ẹja wọ́n lọ kó ẹja yẹn ní ọjọ́ sannde júmọ́ àtàwọn lọ dẹdẹ ẹja yẹn wọ́n mọ̀ pé sátọ̀dé náà lẹ́ja máa wá ṣùgbọ́n wọ́n á ti dá àwọn kalẹ̀ láti ọjọ́ jimá sọ̀tún ó lè jẹ́ pé àwọn àwọn yìí ó mú ẹja tó bá di ọjọ́ sátọ̀dé tọ́lọ́run ní ká mọ̀ lọ àwọn alẹ́ lọ lọ́jọ́ sátọ̀dé láti lọ kó àwọn ẹja yẹn sannde ni wọ́n lọ kó ọlọ́wọ́ bá bínú sí wọn ju bí ó ṣe bínú sẹ́yìn tí ó ń lọ ní ọjọ́ sátọ̀dé gan lọ torí pé ìyẹn ní bíbà tí èèyàn fi èèyàn mọ́ lọ́wọ́ bá ṣeré ló ṣe rí so wọ́n yá yẹn ní owó owó kò fẹ́ gbẹ ìlé lórí ẹ̀ má ṣe má jẹ́ mú kankan ẹnu tá a ṣe ní àyàfi òun ní tíẹ́ ni ò bá ṣe mọ́jẹ̀mú ó yá ní two hundred thousand lápèjúwe ìgbàtẹ́ni tó yá two hundred thousand ló yà fẹ́ dá padà fún ẹni yẹn fúnra rẹ̀ ló wá fi kún wọn àjọ ládéhùn ìpé kó fi nǹkan kan kún fún eléyìí ẹ̀sìn gbà wọlé ṣùgbọ́n pé ṣe pé mi tí mo yá òun ni mo sọ pé iye percentage báyìí ni a fi kún àbí iye kíní báyìí ni a fi kún àbí iye tó bá wá láti inú ọkàn rẹ kó fi kún mo ti ṣe mọ́jẹ̀mú náà nìyẹn ṣùgbọ́n tá a bá jọ sọ̀rọ̀ lórí yẹn tó ṣe pé ẹni yẹn ló wù láti fi nǹkan kun nígbà tó fẹ́ dá padà fún mi eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ sọ anábìwá muhammad sallallahu alaihi wa sallam láyé hìlù sálá fún wàbẹ̀rù má yá yẹn lówó kó wá sọ pọ̀ mọ́ wípé ó gbọ́dọ̀ ara nǹkan báyìí lọ́wọ́ ẹ̀ so yíyáni lówó àgọ́rọ̀ pàápọ̀ mọ́ ti ta ọjà fún yẹn kò ṣe pé condition tá a fi yá yẹn lówó ni kókó ra nǹkan lọ́wọ́ wa ṣùgbọ́n yẹn lè sọ yí pé tí wà bá ra kìíní lọ́wọ́ mi wà á rí léyìí náà tí wà bá rí léyìí wà á rí léyìí this one ní buy two get one kò sí nǹkan tó burú mbẹ̀ tó bá fẹ́ gẹ́ẹ̀tì eléyìí wà á ra méjì tó bá ti ní gẹ́ẹ̀tì eléyìí tó bá ti rẹyọ kan ò lè gẹ́tì so buy two get one kò sí nǹkan tó burú ń bẹ ṣùgbọ́n bá ṣe igbó ní ṣe pẹ̀lú pé yá mi lówó ẹ tí màá bá yẹ lówó o gbọ́dọ̀ ra nǹkan yìí lọ́wọ́ mi tí wàá bá yá mi tí màá bá yẹ lówó ọmọ ẹ màá fẹ́ ọmọ ẹ tọ́lẹ́lómi torí pọ́lọ́ ọba ó bùkún yóò máa fi nǹkan yẹn máa fi terrorize àwọn èèyàn màá kò sí problem ayé lówó tó fẹ́ ṣùgbọ́n má jẹ́ mẹ́ni pé nǹkan báyìí wà á release fún mi rìbá ni ẹ wà ọmọ ẹ màá fẹ́ rìbá ẹ ọmọ sunjẹ kan nílùú yín tí oúnjẹ ẹ dá gan wàá prepare wá fún mi rìbá ni má jẹ́ mú kankan gbọ́rọ̀ gun wípé o fẹ́ yá yẹn lówó tí wàá stipulate anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní wàlá ṣartọ́ni fi bẹ́ẹ̀ ká ṣe májẹ̀mú méjì nínú ọjà kan àwọn afẹ́sí ṣàlàyé pé májẹ̀mú méjì nínú ọjà kan yìí òun ni kí arajà kan lọ́wọ́ èèyàn láwìn ká tún wá ta fún ẹni tààrà lọ́wọ́ ẹ̀ láwìn yẹn ká ta fún ní káṣí lápèjúwe Moniki na kata èèyàn kan ta fóònù fún mi ó wá ní fóònù yókè òun á ta fún mi láwìn màá mọ sanwó fóònù díẹ̀díẹ̀ ṣùgbọ́n mi ò nídìí fóònù owó mo nídìí mo wá ní ṣé yóò ra fóònù yìí lọ́wọ́ mi padà ní cash lápèjú ó ta fún mi twenty thousand ní àwìn mo wá ní mo fẹ́ ta padà fóònù ní cash yẹn sìn èmi ń jẹ́ ní twenty thousand mo ti ra láwìn lọ́wọ́ ẹ̀ but the same phone mo sọ fún yín pé mo fẹ́ ta fún cash ó wá lọ́wọ́ fún mi ten thousand wọ́n fún mi ní ten thousand wọ́n á kúrò ní sin yẹn mo lọ jama mo ń jẹ́ ní twenty thousand àyè bẹ́ẹ̀ mo ń jẹ́ twenty twenty thousand èmi ra fóònù lọ́wọ́ rẹ̀ ní twenty thousand láwìn the same phone tí mo ra láwìn lọ́wọ́ ẹ̀ tó ti gbé fún mi òun mo tún tà fún padà ní cash ní ten thousand so the same item náà ni mo tà ni mo rà òun mo ra lọ́wọ́ ẹ̀ mo tún tà padà anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní eléyìí náà rìbá ni lófin ní máa ń bá àbẹ àtẹyìn fi bẹ àti ìfàlà ọkàsùn àwọn rìbá ẹni tó bá taarọ ọjà tá a sọ yìí tí ó bá gbowó lọ́wọ́ ẹnìyẹn ìsìlá kó gba ten thousand tí ó kó fún àwọn rìbá àbí kó gba twenty thousand torí in actual sense in tó ṣẹlẹ̀ ni wípé ó yà ní ten thousand to pay twenty thousand wọ́n kàn fi commodity yẹn wọ́n fi ṣe bójúbójú nìyí ẹ̀ṣẹ̀ wọn ò bá ti tún kéré sí irú èyí ètè tán dá yẹn tó bá sọ fún pé ẹjọ́ yá mi ní ten thousand máa fi san twenty thousand fún yín kò bá kéré ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ̀ṣẹ̀ rìbá náà ni o ṣùgbọ́n ìyẹn ni kò sété ń bẹ́ ṣùgbọ́n yíṣọ́ ìtọ́ àfisọ yí pé yá mi 10,000 máa fi san 20,000 padà ó ní ẹ̀tàkì ní ìfúnmi láwìn ìyún ló ń ta fún láwìn àmì ètò àjọ àgírí lórí wípé kó ra padà lọ́wọ́ òun ní cash ní lesser price so eléyìí rìbá ni májẹ̀mú la méjọ ṣe láàrin àwọn ṣùgbọ́n májẹ̀mú yìí májẹ̀mú tó ṣe kó wà pàá tẹ́lú bákanáà wà láàrin ṣùmọ́lá yòtùmánù ìtẹ́yìn ò lè garanti májẹ̀rì bẹ́ẹ̀ ìtò lè garanti tó o lè wà responsible fún májèrè ń bẹ kọ́nà bá kó ṣàánú ọgọ́rọ̀ àwọn èèyàn ló máa rọ́ sí irú nǹkan báyìí àfẹ́jèrè ń bi nǹkan ṣùgbọ́n àdìfẹ́ wà responsible fún nǹkan yẹn tó bá ní force rárá wàlá rí ṣùgbọ́nlá yúdùmá ìtìyàn ò lè garanti ẹ̀ tó yẹ pé o ò lè sọ wípé wọ́n ló wà responsible fún nǹkan yẹn o lè jèrè ń bẹ́ẹ̀ ó ní àpèjúwe ẹni tó ṣe pé á lóun fẹ́ ṣe ẹjẹ́ǹtì lòun wọ́n tó gbẹ́rẹ́ ilé jẹ́ǹtì tí nǹkan bá ṣẹlẹ̀ sí ilé àbí ó ṣẹlẹ̀ sí anything property tó ṣe bó wọ́n lò mọ́rùn ṣé o ṣe tán àti wọ́n responsible fún so yóò tún máa play role yóò máa dárò tiẹ̀ play lọ́tọ̀ tí ò ní pẹ́ tí òun jẹ́ jẹ́ǹtì fún mọ́ tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ ní yóò fẹ́ transfer nǹkan yẹn sórí ẹni tó ní nǹkan wàrà sòun ti jèrè èrè tí wọ́n jẹ́ kí ni nǹkan tí o wà responsible fún so wà láàrin pùmọ́lá ayọ́tùmọ̀ nù kéèyàn sọ igbó kẹ àwọn o wà responsible fún nǹkan ó rẹ̀ fẹ́ jèrè lórí ẹ̀ eléyìí nǹkan tí ó bá mu májẹ̀mú tí ó dá lòun náà wà lábẹ́ ìmàlẹ̀ sàìndàk bákan náà tó ní lọ́wọ́ mọ́ta àti ṣàlàyé léyìí má sẹ́yìn ó ní nǹkan má ta nǹkan yẹn ẹ mo lọ́kọ̀ kan lórí omi ọkàn yẹn dẹ̀ da gan ó da gan kọ́ ni iṣu ó lè ta ọkọ̀ tó ní lórí omi àfìgbà tó ṣe wípé ọkọ̀ yẹn ó bá gbé kalẹ̀ tí ẹni tó fẹ́ rà rí àbí kò describe gbogbo àwọn details yẹ tó yẹ pé intanet ó lòun sanwó fún ó sanwó fún description ni not a particular car tó bá ti sanwó fún particular car yẹn ni ó ti ta tó ní fún òun náà ra tí o ò ní lọ́wọ́ rẹ mọ́jẹ̀mú tẹ́lẹ̀ méjọ oríṣi yẹn mọ́jẹ̀mú tí ò bẹ́ sí mu ni ṣùgbọ́n tó bá ta description fún ọkọ̀ báyìí báyìí description báyìí báyìí báyìí báyìí kò sí nǹkan tí ó ború ń bẹ́ so the only thing ni pé tí ọkọ̀ yẹn bá dé tí ò bá fulfill àwọn nǹkan yẹn ẹni yẹn right àti dá padà ìpín tó ń sanwó rẹ̀ kọ́ lélẹ́ yìí torí pé ńgbà tẹ máa jọ buwọ́lù ìwé tẹ buwọ́lù kò ń ṣe ọkọ̀ tó ń bẹ lórí omi òun lẹ buwọ́lù ntọ́ ẹ buwọ́lù òun náà ni description so tí description yóò bá dẹ̀ ti pé ẹni tí ó sanwó ní right àti gbowó ẹ̀ padà ẹ̀sìn islam ẹ̀sìn ìrọ̀rùn ni ẹ̀sìn ètò ni ṣùgbọ́n ibi tí ọ̀pọ̀lọpọ̀ àlébù ti ń kan islam látara wa tí alájẹ́ mùsùlùmí ni torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ò understandi kí ni àwọn nǹkan tí ẹ̀sìn wa dúró lórí abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala ìtì àbára wa sọ ìkọlọ̀ wà pẹ̀lú kí wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa a tún máa tẹ̀síwájú يريلي تواتي إبامي إن شاء الله وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. عليك السلام. nam alhamdulilah salatu sarasulila kiyamu leil tabani kiyam ìtumọ̀ ẹni kéèyàn dúró alẹ́ ìkóró kìyàmù léèlú túnmọ̀ sí ìdúó dìde lóòrù láti yẹn náà fílà ọlọ́run bá sọ fánà muhammad sallallahu alaihi wasallam ipe ya ayọ̀ mozambil kumi leila illa qalila èrò iṣẹ́ ọlọ́run bá dúó nínú ní òru láti yẹn náà illa qalila àyàfi díẹ̀ so ọlọ́run subhanahu wa ta'ala ó tún wá ń tẹ̀síwájú ìpè mú kúrò ń bẹ díẹ̀ fi díẹ̀ lékún ní ìparí àyà ọlọ́wà subhanahu wa ta'ala tún wá dẹ̀ fún wọn so nípa wípé ntẹ́ bá lè kànú alukur'an faqra'u ma tayassara من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله ọlọ́ni ẹ̀ka ntẹ́bálẹ̀ kanú alukur'an lóru ọlọ́ni òun mọ̀ pé àwọn kan aláàrẹ̀ ni wọ́n ní bákan náà àwọn kan bẹ́ẹ̀ mi tó ṣe pé wọ́n ṣòwò lọ lórí ilẹ̀ tó ṣe pé wọ́n wá nínú ọlọ́wọ́n ọba fákàrọ̀ ọmọ àtàyà sára mi ni ntẹ́ ẹ bá lè kà nú ẹ̀ka sọ̀rọ̀ wá ní kìyàmù lé oníkẹ́ṣẹ́ àti dìlóòrù kẹ̀yìn náà fi látẹ̀ bá lè yẹn ìtọ́ ń pè kìyàmù lé nìyẹn so wá dìpẹ́ǹ lórí bó lẹ̀ ń ṣe ní okun sí tẹ́ bá ní agbára six hours bá láì fi five hours bá a seven hours bá a láì fi wà lámọ̀ yí pé tọ́ bá ti ní òru òru most of the time ó máa jẹ́ nǹkan bíi bíi ten twelve hours ni òru sábà máa jẹ́ tí wọ́n bá ti pè wọn àsùbá òru ti tán that is not pé àwọn àsùbá ní àsìkò tó yẹ kán pé òru ti tán bí àsìkò tá a wà yìí sí nǹkan bíi five twenty eight àti parí òru báyìí so ìtòkù ni àṣùbà àti bẹ̀rẹ̀ ọ̀sán láti àsìkò gbà yẹn so tá a bá ti tí magribu tó bá ti di pé magribu wọlé òru ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àlẹ́ ṣe kìyàmù lé àfilẹ́yìn ìrun ìṣá so ló jẹ́ pé ẹni tí ó bá tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tá a bá combine ìṣá ìpapọ̀ mọ́ magribu tá kí ìṣá ìní àsìkò magribu yóò jù rọ̀ tó ṣe pé àwọn èèyàn àti padà wá sí mọ́ṣáláṣí ó lè fẹ́ nira jẹ́ àwa kí ìṣá ìpapọ̀ mọ́gírèbù a lè bẹ̀rẹ̀ kí á mú lélu wa láti gbẹ̀yẹn lọ that is torípa ti wà lóru ọ̀rẹ́dì ó kẹ́ pẹ́ta aláwa ṣe kí á mú lé lẹ́yìn irun ìṣá ni ó bẹ̀rẹ̀ ní ti ó tẹ̀wọ̀n that is irun gẹ́gẹ́ fún rẹ̀ lẹ́yìn tàbá kí irun ìṣá ò ń ṣe lẹ́yìn àsìkò ìṣá yàtọ̀ mi láàrin méjèèjì àwọn àfẹ́sì mọ̀ sọ pé lẹ́yìn ìrun àsìkò ìrun ìṣáì ó túmọ̀ sí pé wúvùn ká kọ̀m̀báìnì ìṣáì papọ̀ mọ́ magrib àlè tí kì í kìyàmù lẹ́yìn mi àyàfi ìgbà tí àsìkò tá mú kí ìṣáì gangan bá tó ṣùgbọ́n yìí tó tẹ̀wọ̀n ni pé kí tó bá fi lè rí wa ní opportunity àti kí ìṣáì bí ní àsìkò magrib a lè ṣe kìyàmù léyìn wa láti gbà ẹni so bí kálukú bá ṣe ní agbára ó kẹ́ pé àwọn àfẹ́sìn wọn a mọ̀ pé ní tahajud nígbà tá a bá sùn that is mo ti lọ sùn lẹ́yìn ìgbà tí mo kírun ìṣá ìtàn mo tún wá dìde wọn á pè ní tahajud ṣùgbọ́n tí n tó ẹgbẹ́ mi bá sùn tó ṣe pé mo kàn kí bẹ́ẹ̀ ó fọ́ sí abẹ kìyàmùlé so kìyàmùlé general term ni fún ìrun tá a bá kí ní òru lẹ́yìn ìrun ìṣá ìtàn ṣùgbọ́n wọ́n mọ̀ pé ní tahajud tó bá ṣe pé a ti sùn tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ wá wá dìde wọ́n mọ̀ pé ní tarawih tó bá ṣe pé inú Ramadan ni a kì so terminologies ni àwọn nǹkan wọ̀nyí wallahu a'lam. wa alaikum salaam náà tí a bá máa ṣe owó pàtàkì jùlọ owó tí ó jẹ́ owó tà níná tó jẹ́ náírà èèyàn kan fẹ́ ó ní one thousand odidi ó wá fẹ́ ṣe pẹ̀lú ó fẹ́ fọ́ sí wẹ́wẹ́ so gbọ́dọ̀ jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n jọ ṣẹ́ra wọn so tí o bá jẹ́ kínní ni yóò ya owó lọ́wọ́ ẹnìyẹn ó lè ya two hundred naira lọ́wọ́ ẹ̀ kó ló wọn á dá padà fún létà tí wọn bá ti ní rí ní ẹsẹ̀kẹsẹ̀ ipe one thousand one thousand ni ṣe tó lè ṣe òní kó yá two hundred naira tó fẹ́ yá kó yá lọ́wọ́ rẹ̀ létà padà wá fún two hundred naira so ṣó lè wá fi one thousand yẹn kó fi ṣe ìdúró rárá kó fi ṣe ìdúró ni so kóun yá kó lọ ìgbà tí ó bá ní two hundred kí ó dá padà tí wọ́n bá dẹ̀ ṣe kan ṣe one thousand kan ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kí yẹn kó nítorí kó fún kó náà fún yẹn nítorí kí ó fún ọláwà náà kwẹ́ṣà àkọ́kọ́ yẹn ò clear dada, ẹni tí ó rajà lọ́wọ́ yẹn ṣùgbọ́n kò mú owó dání náà ẹ kò ní ó rajà ṣùgbọ́n kò mú owó dání ṣùgbọ́n ó sì padà wá gba gba change náà tó bá mú owó dání so irú yẹn náà ètò ẹ kó ṣe òní pé kó mọ̀ wípé òun rajà àwìn ní ọ̀dọ̀ ẹni yẹn tí tó bá ní owó yẹn kó mu wá tí wọ́n kó máa mú change náà ó máa mú five hundred wá ẹni yẹn fún change náà ni kí ó mu wá kẹ́ni ẹ̀ fún ní change so ìyẹn dá ju pé kó sọ yí pé òun máa gba change dání tó ṣe pé kò lẹ́tí ìsanwó ọjà tí ó rà sọ̀rọ̀ láwọn tí ènìyàn bá gbalé bí a tí èyàn bá gbalé lọ́wọ́ ẹni tí ó kì í adájọ́ àmì ókè ní ọwọ́ adájọ́ tí ó kì í ṣe mùsùlùmí tí a sì jọ ṣe àdéhùn wípé okay okay náà tí a bá gbalé lọ́wọ́ èèyàn kan ẹni ẹ jẹ́ mùsùlùmí àbí kò ń ṣe mùsùlùmí a ní láti reach agreement nísìnyí olóhùn a ṣe nǹkan báyìí òun a ṣe nǹkan báyìí lára alẹ́ yẹn nígbà tá a fẹ́ gba àdẹjọ ní agirimẹ́ntì ó ti dandan lórí ẹ̀ láti ṣe àwọn nǹkan tó lé òun á ṣe yẹn ṣùgbọ́n bí tí a ti síwájú pé almuslimuna ala shurutihim that is musulmi gbọ́dọ̀ mọ̀ pé àdéhùn rẹ̀ ẹni tí ó kì í ṣe musulmi náà tí a bá ba aládéhùn lórí nǹkan ó gbọ́dọ̀ fùfílì àdéhùn títí ẹ̀ náà lórí nǹkan tí a jọ sọ so ìdí oríṣi ni pé ká kí nǹkan yẹn kó clear àdéhùn tá a bá jọ bára wa ṣe àbí májẹ̀mú ta bára ṣe lópin ìgbà tí ò bá ti tako òfin ọlọ́run ọba ẹni tó ṣe májẹ̀mú yẹn dandan ni fún un láti lè gbé àdéhùn yẹn so dandan ni fún un láti gbé àdéhùn yẹn yìí so wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa